Yoruba Unit 28, Basic Dialogue, Dialogue for Learning. Ma. Ma. Ọ̀nà. Ọ̀nà. Mana. Mana. Ṣé mana. Ṣé mana. Àpèjúwe. Àpèjúwe. àpèjúwe rẹ̀ àpèjúwe rẹ̀ ṣàpèjúwe rẹ̀ ṣàpèjúwe rẹ̀ tọ̀ tọ̀ òpópó òpópó dùgbẹ̀ dùgbẹ̀ dùgbẹ̀ lọ dùgbẹ̀ lọ òpópó dùgbẹ̀ lọ òpópó dùgbẹ̀ lọ tọ òpópó dùgbẹ̀ lọ tọ òpópó dùgbẹ̀ lọ ẹ tọ òpópó ẹ tọ òpópó dùgbẹ́ lọ. kọjá kọjá èkó tẹ̀dó èkó tẹ̀dó kọjá èkó tẹ̀dó kọjá èkó ẹ kọjá èkó tẹ̀dó ẹ kọjá èkó tẹ̀dó. Mákọ́lá Mákọ́lá àti Mákọ́lá àti ya, ya, yà sọ́tún sọ́tún kájọlà kájọlà ní kájọlà ní kájọlà sọ́tún ní kájọlà sọ́tún ní kájọlà yà ní kájọlà yà ní kájọlà. ẹ yà sọ́tún ní kájọlà. ẹ yà sọ́tún ní kájọlà. mọ́ mọ́ rárá mọ́ rárá mọ́ yà rárá mọ́ yà rárá mọ́ má yà rárá mọ́ má yà rárá mọ́ ẹ má yà rárá mọ́ ẹ má yà rárá mọ́.